رفع النبي صلى الله عليه وآله وسلم قلنا كني المقفع المقفع من رفع رسولي نبي التوبة من رفع رسولي نبي التوبة من رفع رسولي نبي الرحمة nínú orúkọ rẹ̀ ní nabiyul malhama nínú orúkọ rẹ̀ ní alfatih nínú orúkọ rẹ̀ ó ní alamin. orúkọ yẹ gbàdá tó kọ alfatih àwọn míín wọn sojú pé ọlọ́mọ sọlé ọlọ́mọ ọmọdé alfatih ẹ̀rí eléyìí àlàyé rẹ̀ ń bọ̀ muhammadu alfatih kọ́ èdè sọlá anabi nínú orúkọ rẹ̀ ní kíni alfatih tó eléyìí bí dáàdúró sínú lónìí ká tó máa wá ṣe àwọn àlàyé àwọn orúkọ míì tó tún wà yàtọ̀ sáwọn eléyìí àbí ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó tún wá ṣe fọ́nà wa lọ kó sì wá lọ́kàn ní ẹtú máa tẹ̀lé lánàá Ànábì sallallahu alaihi wa sallam ní kọ̀kọ̀ àti ní gbangba kó wá fi eléyìí tó aláǹfààní láyé àti nínú sàárè أستغفر الله látara rẹ̀ wọ́n mú kẹ̀kẹ́ jáde wípé ìdá tẹ́tà àmùbọ́ wọ́n ìdá àbọ̀ kọ̀ tẹ́tà. Ìpè lédè kúkúrú gbàtú jẹ́ pé òǹkà ẹsìn tó bá lè wà lára pọ̀pọ̀ agbọ́dọ̀ pọ̀ ayé rẹ̀. Gbàtú láti pọ̀ àǹkà dàgbà Náà, wàlé kùsà. alhamdulilayi tó bá jẹ́ pé hiv àbí aids àti hiv gbogbo ọjọ́jọ́ máa ń kàn yẹn fún àti papọ̀ jù débi pé àmọ́ ta ló ní ìyàtọ̀ sẹ́ni tí ò ní. ogoro ẹni kò jẹ́ láti mọ̀ bóyá àrùn yẹn bẹ̀ tàbí oṣù. ṣùgbọ́n àbọ̀dọ̀ jẹ́ alábòsí. sẹ́wọ̀n pé bí hiv ti lè wà lárọ̀kùn bẹ́ẹ̀ ló lè wà lára obìnrin ìwọ ń fẹ́ ọkàn rẹ balẹ̀ sóbìnrin lọ fẹ́ ibi kò ní hiv pé kọkàn tiẹ̀ náà balẹ̀ pé wọn náà ò ní wọn fẹ́ kọ wà negative tí wọn náà wọn náà fi yé pé negative ni wọn náà èdè positive so ṣùgbọ́n genotype kí ló fẹ́ wà sí kí ló fẹ́ wò sí eléyìí yẹn àṣejù ní ó ní ó bí irú eléyìí fẹjẹ yẹn papọ̀ àbí fẹjẹ yẹn takora wọn inṣàlá kò ní takora wọn tọ́ba ti máa pípé ìyàwó tó fẹ́ fẹ́ kò hiv virus ìwọ náà sì ní ẹ̀sìn ìgbéyàwó yín kò sí wàhálà. ìdí ni pé irú àwọn ẹni tẹ́jẹ̀ wọn tí kì í jọra wọn tí kì í máa takora wọn èyí tó wọ́pọ̀ jù òní pé tó máa rí pé nínú fámìlì náà ni gbogbo wọn wà bí àwọn mọ́ǹkù wọn fẹ́ fẹ́ ra wọn àwọn kọ́sìn wọn fẹ́ fẹ́ ra wọn tó ẹ̀jẹ̀ irú àwọn eléyẹn kò máa ń sábà jẹ́ pé kì í bára wọn nípa pé tí wọ́n bá fẹ́ ra wọn ṣèṣe káwọn ọmọ wọn yà bí o. àmọ́ láti bó síbò ẹnìkan láti jẹ búrẹ́ mọ́ ọ̀pọ̀ máa jẹ ta ẹ̀dá kan láti bó síbò ó dìnnà àbí ó dìnnà ó dìnnà tí wọ́n ẹnìkan ọmọ Òṣogbo wọ́n fẹ́ ẹnìkan ọmọ Èkó àti bóṣubú ó dínà àbí ó dínà ó dínà tó fi hàn ní wàhálà ní ẹ̀jẹ̀ ló ti jẹ náà. Parí. Bí èsì ń bí nípa abẹ́ ìta ìfún wa nípa bí ẹ kí àwọn èèyàn ti máa ń mú orúkọ àlejò sámọ̀. Ọlọ́run. Tọ́lá ń mú pọ̀ márùn-ún àwọn kẹ ṣàlàyé ń fẹ́ kẹ ṣàlàyé máa ń nípa pípọ̀ òdì ẹ̀ ti máa ń mọ àwọn ìyẹn lè rú pọ̀ mọ́ nígbà àkànlá ṣàlàyé. ẹ̀ àlàyé rẹ̀ ń bọ̀ ìṣàlù náà alaikum salaam. lópin ìgbà tá a bá ti mọ̀ pé ọmọ tó jọ ìmọ̀ yẹn ọmọ kékeré yìí ọmọ tó ṣe wípé ọmọ àrùn yàtọ̀ sí ní tẹ̀sẹ̀ wọn kò sí ní payín ti sórí ìrànkọ́ lọ́ máa ń ṣeré tó tẹ́lá ti máa bẹ́ẹ̀ ìmáàmù ọkọ̀ wájú àwọn máa tó ṣe pé ọmọ òkú tọ̀ ẹ ti dúró pé òun lọ ẹ dùn ẹ dùn wọn náà parí kùsà. bẹ́ẹ̀ni ìdílé yẹn ń gbé lẹ́yìn àmà èèyàn máa ń ti ń tẹ̀lé ń bòmí àwọn àyè pọ̀ lábẹ́ sẹ́mà lónìí sọ pé àti ṣèwádìí níta gbangba ọ̀rọ̀ tó àfikẹ́ máa ti lábẹ́lẹ̀ tẹ́ bá fẹ́ polongo ẹ̀sìn kan àfikẹ́ máa ti lábẹ́lẹ̀ ọwọ́ ibi tẹ́ ẹ máa rìn mà lèèyàn ò rí hàn. sẹ́mi pé kí Soviet Union kó tó wó ní 1990 nǹkan kan yìí sẹ́mi tó máa ń ṣẹlẹ̀ mẹ́ o bí ẹnìkan dá tí ó gbé àkùránì lókè o bí ẹnìkan dá tí ó gbé àkùránì kẹ́nìkan gbọ́ pé nìkejì kí wọ́n bá fẹ́ kí àkùrán ni wọ́n bọ̀ sí underground kí wọ́n máa ń kọ́lé underground ibẹ̀ ni wọ́n bọ̀ sí tí wọ́n ti kéwò ibẹ̀ ni wọ́n ti rán àwọn ọmọ kọ́ kéwò kí àwọn communism yẹn àwọn tó ń ṣe communist tí wọ́n bá rí kí wọ́n kọ́ wọn kí gbogbo wọn dáràn tó ọjà ló ti ṣe jẹ torí ìdílé ìgbẹ́ bá ti ẹni mọ̀ lèyìn ò rí ràn mọ́ parí. ẹ sọ wọn ti pé ní Europe lónìí ẹ ti bá lọ sí àwọn European countries òòtọ́ ẹrú tó lè pè wọn kó àwọn gbọ́ jáde kó àwọn gbọ́ nínú spíkà lónìí. ìbá àwọn àgbà pé freedom freedom of religion àbí ẹ̀kọ́ ni so religion tí wọ́n gba ọgbà pípa pè wọn pé káàrí kó wọn gbọ́ ta inner speaker ọgbọ́dọ̀ jáde subhanallah so kọ́dà ẹnìkan wà ọmọbìnrin kan wà ní France nìsín ọmọ John Marie Le Pen tó jẹ́ nationalist bí bàbá rẹ̀ náà ṣe rí nù òun fẹ́ jẹ olórí France nìsín wọ́n rí i pé ó pọ́kúlà ga ju olórí France tuntun lọ kó tó má dìbò lónìí yọ wọlé nínú àjẹ́ndà rẹ̀ ni pé òun ó ṣe tí àwọn mùsùlùmí ò tẹ̀ ní péjọ kírun náà ní France ní ìsinmi náà tó bá ń kírun ẹ̀ lè mọ́ ọwọ́ ọlọmọ kíláàsì tó mọ́ ọ o sì lè gbọ́ ta kẹ́nìkan o sì lè gbọ́ kọ́ ń pèrun o àmọ́ nìṣòro ò tẹ̀lé rí wọn mọ́ni. tó sórí bèbè gbogbo nǹkan tí èèyàn bá ti débẹ̀ èèyàn ní máa ń tẹ̀sẹ̀ nà. eléyàn nílò ìbò tẹ̀ o. parí kìsà. àwọn ìmáà máa ń pe tó burú mbẹ àmì ipá àti jókòó kò sí tó burú kọ̀tẹ́ẹ̀lì fún àmọ́ kò burú. Síbá làwọn àgbọ̀n náà wọ́n sọ ká nà nà. Ẹsẹ̀ yẹn, gìgísẹ̀ yẹn, kò gbọdọ̀ síwájú gìgísẹ̀ ìmá. Tí gìgísẹ̀ yẹn bá ti síwájú ti ìmá, èèyàn tayọ rẹ̀ gìgísẹ̀ rẹ̀ òṣùwájú tiẹ̀ ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ gùn ju tiẹ̀ lọ ẹsẹ̀ rẹ̀ wá gùn ju tiẹ̀ lọ lágbọ̀n wájú kò sí wàhálà gbàtẹ tó rúkú orí rẹ̀ gùn ju tiẹ̀ lọ kò sí wàhálà gbàtẹ tó sojú orí rẹ̀ tó gùn ju tiẹ̀ kò sí wàhálà àmọ́ gìgísẹ̀ yẹn láti máa sàmù eléyìí tó túmọ̀ sí pé tí lè má ba dúró báyìí wọ́n dúró lọ́nà tó fi jẹ́ pé gìgísẹ̀ rẹ̀ yẹn wà lẹ́yìn tiẹ̀ gìgísẹ̀ tiẹ̀ yẹn wà wájú tiẹ̀ ọ̀rọ̀ àwà lẹ́yìn tiẹ̀ náà. Irú ewu o. Kí ló kí ló mú lọ bẹ̀ gan? Tòtòrò ọgbára rẹ̀ wọ́n sọ látòkè nù. Torí de eléyìí olómúra rẹ̀ lọ. Olómúra rẹ̀ lọ. Ìsìláàmù ọ̀gbà kò gbẹ̀sìn rẹ̀ pamọ́ nítorí eléyìí. Àmọ́ tó bá tú láti rẹ̀. bí kúkú ọ̀sẹ̀lẹ̀ tó o bá wá sọ pé ètè mùsùlùmí so eléyìí àmọ́ irú ètò ọsọ kò sí kíláàsì ń bẹ̀ wọ́n ló gbéra rẹ̀ ló lè jẹ́ kéèyàn lọ owó oúnjẹ níbi kan nílùú kan nílùú òyìnbó kan kíní kankan ọ̀fẹ́ rí mùsùlùmí náà wá pé mùsùlùmí ọkàn lọ kúkú jífà lásán àárín àwọn mùsùlùmí lọ gbé gbogbo mùsùlùmí tí lọ torí ẹ̀ ìyẹn gbọ́dọ̀ wà fẹ́ẹ́ rí dáa náà parí kò sọ. nípa nínú wàhálà ẹ̀mí ọmọ àkọ́kọ́ tó ń kọ̀kọ́ gbọ́ ni náà ní oṣù máa fa ní wa nẹ́ẹ̀tì kan àwọn anábì ń jogún rẹ̀ ó tún wá bọ́ sọ́wọ́ anábì sọ́wọ́ àṣìlò ní ogun wọn jẹ àwọn ìyàwó di lọ́nà fẹ́yìn ọ̀pá nínú ọmọ ń pa ní oṣù máa fa wa pọ̀ ìsìn wa tó bá tẹ̀lé bẹ́ẹ̀ àti wọn

bóyá ìfò ìjẹ̀múlẹ̀ bóyá sáré pé bóyá wọ́n pa àgbọ̀yé. kọ̀tọ̀ kọ̀tọ̀ kọ̀tọ̀ torí pé ibi tẹ́lẹ̀ àti ṣe lẹ́yìn ẹkùn bá nǹkan jẹ bẹ́ẹ̀ ni abẹ́ kù ọlọ́mọsọ̀kú wọlé tó ṣe lófin ọ̀rùbí báyìí lẹ́nu sọ àhìyà ẹ̀rọ bá lè jẹ lẹ́yìn tó lọ́ọ́ ti tún ọ̀pọ̀ gan-an ọ̀pọ̀ kékeré pọ̀ gan ṣùgbọ́n nínú ká ba nǹkan jẹ́ ó túbọ̀ tún bàjẹ́ òbí ká sì gbé gbèsè tí ó mú ká mọ ẹni tó ṣèyàn léṣe tó pààyàn láfẹ̀jú rẹ̀ ìgbésẹ̀ tẹ́lẹ̀ gbé pọ̀ gan lódodo orílẹ̀-èdè wa ó lè jẹ́ pé bóyá àwọn agbófinró àwọn náà lè má ti ṣe àwọn bíi iṣẹ́ eléyìí tó mú kí àwọn èèyàn lose confidence nínú wa àbí òye wa gbé bẹ́ẹ̀ bá kú gbé débẹ̀ náà ọ̀rọ̀ ọ̀dà ìdáhùn ni ẹ̀ní máa bọ̀rọ̀ ti jẹ́ má. tó àmọ́ tó dájú ni pé wàhálà ìtẹ́má fẹ́ ti sẹ́wọ́n bí sẹ́ ọ̀sẹ̀ kan pọ̀. wọ́n mú ẹni tó ti sẹ́yìn. tó àwọn náà tẹ́ bá ran àwọn agbófinró lọ́wọ́ láti wọn lè ti sẹ́wọ́n bí sẹ́. ṣùgbọ́n gbàdá bá ti dá nǹkan rúta bá nǹkan jẹ́ dáa ṣe gbogbo ẹ̀ tòlúkọ dájú pé ẹni tó gbèjà yín náà ẹ ti fọwọ́ bà láfíà rẹ̀ abẹ́ fọwọ́ bà ẹ tún fọwọ́ bà láfíà dúkìá rẹ̀ abẹ́ fọwọ́ bà àbí bẹ́ẹ̀ kọ́ ni lọ wá rò pé ẹdẹ gbèjà àwọn ọmọ yìí ọwọ́ àrí gbogbo tí wọ́n bàjẹ́ pé ẹ̀dá kan fi wọ́n lẹ́jà rí sẹ́ẹ̀ mọ̀ pé gbogbo ẹ̀ kúnra wọn torí délé ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìdáhùn yẹn ń ṣe kọ́ńtù àwọn òyìnbó lásán ni òyìnbó ló ní kán protest wọ́n bà kẹjẹ́ kí wọ́n fọ̀ nǹkan kó ṣe kí wọ́n tó dáhùn bá ti bàjẹ́ kò ní dáa tẹ̀lé yẹn kì í sọ̀nà tí wọ́n bá pààyàn kan táwọn wa ti torí ma àwọn ẹni tó pààyàn tá a pààyàn mẹ́ẹ̀ẹ́dógún sí dáadáa tí ní garanti pé wọn náà ò ní bá lọ ní garanti tó tó bá ti jáde pé generally òun náà lè má padà lé mà bẹ́ẹ̀ àbẹ́ mà bẹ́ẹ̀ torí pé ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ torí pé nǹkan yẹn lè pé ní nǹkan kékeré kó di nílá kọjá pé gbogbo ẹni tó jáde ń bẹ̀ ní ọ̀bà lọ. ọlọ́mọ ti wá sọ láàbù ẹ̀hìn torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ̀rì fún àbàbà máa máa wá tí kálukú bá fura ẹ̀rì fún ìgbà tí kálukú bá ń lọ ibi tó ti kẹ́kọ̀ọ́ láyé wọ́n máa ní máa rántí ọmọ ẹni tó sí. ẹni kí tó bá rí sáńfà àjẹ̀gbọ́n mọ́ bàá dá sí o torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ni wọn máa bá lọ kọlọmọ bá kọdà kọkọ sànù wa so lẹ́yìn náà ọmọléèwé lè àti mọjọ ọmọléèwé abẹ àwọn kan mọ wa bẹ́ẹ̀ ni àwọn ẹ̀kọ́ èmi ò ṣe fún àwọn ẹni tó ń jẹ alákòóso mi ní rìgáàdì kí nǹkan báyìí ṣẹlẹ̀ káwọn wa máa wòrán. tí wọn wòran wọn ò ní wòrán. wọn ò ní wòran. ọparí ọparí dókítà gbogbo yẹn náà lọ́lọ́pàá nù. ṣùgbọ́n tó súnmọ́ ni pé dọ́mà máa ń wòran kọ̀ ẹ̀kún wòran nítorí pé ní gbogbo bí dẹ́gbà ti lọ kẹ́kọ̀ọ́ láyé àwọn alákòóso ilé ẹ̀kọ́ wọn ti di bàbá àti màmá yẹn wọn ò sì gbọ́dọ̀ máa wòran káàbúrò sẹ́yìn responsibility gẹ́nì tó máa student affairs kéde kókó sọ̀rọ̀ gbowó lọ́dọ̀ àwọn ọmọ kó wọn máa sọ àlàáfíà àwọn ọmọ bó ní kí ni ṣe wọn kí làwọn náà ṣe so ara dúkì tí wọn yẹn so àìkú wa ní ṣe tí wọn kò túmọ̀ sí pé káwa náà káwa ba gbogbo nǹkan jẹ́ náà ẹ gbogbo olú nìsín kò fi nǹkan kan yàtọ̀ sí bá tó fẹ́ o ibìkan mẹ́wọ́n jó mọ́ṣíìnì ẹ mọ̀ báyìí lẹ́yìn nítorí náà fi ń wọ́n jẹ fáwọn. àwọn fámìlì tiẹ̀ nu ọlọ́run sì mọ̀ bóyá àwọn ìmọ̀ṣẹ́ni ń gan lọ́dọ̀ rẹ̀ ẹ̀mọ̀ tá a ti kó wọlé ẹni ẹlẹ́ni ní ìsìn àìmọye yẹn wọ́n mọ̀ fúnlẹ́ fọ́ bà láfíà rẹ̀ lónìí àbí bẹ́ẹ̀ kọ́ ni <laughs> tọ́da bẹ́ẹ̀ ẹ dáhùn ẹlẹ́rù ti jẹ́ torí ọlọ́run bá ní wọlé

ẹgbẹ́ yìnyẹn lẹ̀ jẹ́ ọlọ́bi iṣẹ́ lónìí sá. sọ́dà bẹ́ẹ̀ tó ọlọ́kùn tún wá sí ẹ lódodo ẹni tó ń nà tí ọmọ ẹni tó gbé machine rẹ lọ gẹ́gẹ́ bí ìwáyà tẹ̀ mú wa ní orí àwa wọlé tọlọ gbọmọ ọlọmọ àwọn ọmọ ọlọmọ táwọn wà nílé wọn jẹ́jẹ́ wọn ò mọwọ wọn ò mẹsẹ jẹjẹjẹjẹ wọn rọra ń sùn wọn gbàtẹ́gùn wọn wọn akó gbogbo láptọ́pù wọn òkú gbogbo dúkìá wọn òtún gún wọn lọ́bẹ òtún sẹ ọ̀dà gbogbo ìtàn náà pè nítorí pé ẹ wádìí èèyàn sọ̀kalẹ̀ wọn àti ilé tó átúmọ̀ pélé yìí gbé èèyàn fowó lé ọlọ́pẹ́ kọ́ lọ sí sẹ́ńdì wa ṣé gbogbo ẹni tó bá ti ń gbé tó bá ti lọ student area náà ní student ni tẹ̀lé ìtumọ̀ sí pé àwọn gan-an tó ti làákàyè tó àwa lọ kó yàn sòdí àwa lọ lu àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n mọ kankan tí wọ́n mọ ntọ́sẹ̀lẹ̀ àtúngún wọn lọ́bẹ àtúnkó dúkìá wọn ó túmọ̀ sí pé olè lọ́pọ̀lọpọ̀ wọn ò sì ráyè jalè ni torí tí o bá jẹ́rẹ̀ kí lẹ́sẹ̀ tàwọn eléyìí kí lẹ́sẹ̀ wọn torí de eléyìí àwọn náà àwọn agbọ́dọ̀ fi àìdá káfi tún àìdá sí nítorí pé tá a bá tún àìdá sí sẹ́wọ̀n pé ẹ̀yìn nísìnyí bóyá machine sẹ́yìn náà gbà ó ti lé dọ́sìn méjì bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tó wọ́n tún ló ju bẹ́ẹ̀ lọ ẹ dákun gbogbo àwọn eléyìí èlò ara wọn náà tíjà àwọn oníkun wọn máa wá tó ọlọ́wọ́ bá kọ́ bá wa tún ṣe kọ́ bá wa lé so eh, ìdàgbàsókè tẹ́lẹ̀ máa ti wà nílùú kan ti gbá lu yẹn lèèyàn mọ̀ wá èèyàn gbọ́dọ̀ wá bí ó ti ṣe padà sẹ́yìn nítorí pé bọ́ọ̀ fẹ́ bọ́ọ̀ gbogbo bí tí wọ́n bá dé láyé nìsí ó ní fẹ́ kí wọ́n sọ̀rọ̀ bó má sọ láì dá ọba àmọ́jọ́ mọ̀ bẹ̀ bẹ́ẹ̀ bá lọ kẹ́kọ̀ọ́ eh. ti lọ kẹ́kọ̀ọ́ láyé so torí tí wọ́n máa fojú commonize ìlú yẹn lójú rẹ̀ nígbà tí wọ́n fojú commonize ìwé ẹ̀rí dọ́gba ní yunifásitì tó wà bẹ́ẹ̀ tọ́mọ ah, náà àwọn ọmọ tó ọjọ́ bẹ́ẹ̀ tọ́jú ìwọ ló tùbá jẹ́ torí di eléyìí báyìí ìwọ níjọba lè ṣe tí ó mú progress bá lù lọ ẹ̀kọ́ ọmọ bá wọn lọ́wọ́ sí kíní kan sug kò túmọ̀ sí kó ti dìjọba ìjọba kíni ìjọba táni sẹ́wọ̀n kí tí wọ́n ń ṣèjọba náà inú sùkúù ló ti ẹ̀kọ́ máa ṣe mo rò pé ń gbọ́ mi yé ṣé sùkúù dé títì kò sí títì gbogbo ẹ̀ náà àṣejù náà ni àṣejù ni because tí ìjọba bá sì fẹ́ lo agbára rẹ̀ sẹ́nu kí wọ́n pa àwọn ọmọ ọlọ́mọ lára wàhálà ni wọ́n pa àwọn ọmọ ọlọ́mọ lára nítorí pé ẹni tí ó kù láti kù ti ń lọ sí Kàfàǹjà ó kù láti kù ń lọ Kaduna sẹ́dá gbogbo wọn ló àbẹ́ dáhùn dúró sẹ́nu kí wọ́n fọ́ọ́lẹ̀ tí àwọn àlùmọ̀lẹ́ dá dùn nítorí mọ́tíláhà ti yín tó ọmọ èèyàn kò sì ní jẹ́ sábàbí aburú fáwọn ẹlòmíì wọ́n fẹ́ kí wọ́n yàn jẹ́ kí ló tàn yẹn lómi jẹ́ tó sì débi lójú lọ́dọ̀ lọ tá a bá mọ ìgbé sùkúù òní ṣe kankan bẹ́ẹ̀ ti ṣe wí àwọn bòmí tún àtẹlẹ gbọ́rọ̀ ìlọ́wọ́ láì tó sì jẹ́ pé ẹ̀rìn yẹn tù so ẹja máa try láti máa lo làákà ìtọ́nà wọn bá fún wa láti máa yanjú awọ nítorí pé tá a máa ń ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn máa rẹ́ kọ̀ọ̀kọ́ lára wa because ẹlòmíì kan wà yunifásitì fún àmì yíya ìpàlẹ́ àmì yíyẹ ẹni tí ẹnìkan ò lè bá sọ̀rọ̀ kọ wọn náà kò túmọ̀ síbẹ̀ èèyàn kẹ́kọ̀ọ́ dé yunifásitì ó yẹ kí ríronú tiẹ̀ kó yàtọ̀ sẹ́ni tí ò débẹ̀ ó yẹ kí ìsọwọ́hùwà tiẹ̀ ó yàtọ̀ sí sẹ́ni tí ò tí rí bẹ́ẹ̀ dé sódà táwọn yóò fi máa sojú kòkòrò àti dé yunifásitì àmọ́ tí ah, ọmọ yunifásitì ti nu wọn ni bàbá mi ò gbé ah, tí àwọn ah, ọmọ ó ti máa mọ́yàn lọ sẹ́mi pé ẹtú kúkú tàbá yunifásitì náà nìyẹn àwọn ọ̀kẹ́ ti ṣerú rẹ̀ ṣáájú láwọn seventies ní nàìjíríà oríṣiríṣi nǹkan ìjọba fojú wọn rí ẹ̀yin náà ẹ̀yin yẹn kẹ́ ẹ jẹ́ good example láṣẹ ìgbàdá gbọ́ pé tí wọ́n ṣe fún student kò sẹ́ni tó kàn rẹ̀ ọ̀bàjẹ́ àgbọ̀n ọ̀sẹ̀ ti lọ ya báwọn èèyàn tó sì máa lu àwọn èèyàn kó tó lọ kó àwọn ọmọ àtàkàn lẹ́yìn ẹ̀gún wọn lọ́bẹ̀ pé kí ni. so lẹ́kìn on the contrary ìgbàsẹ́yìn náà tó wá dé gbogbo òlu ẹlòkù bíbí kálukú ọgbà ẹ mọ̀ pé eléyìí náà tó kù díẹ̀ káàtó wọ́n tún ti di dúkìá dúkìá wọ́n tún ní kó wọ́n wá sí sud kí kálukú tún mọ̀ pé lo thousand lọ́wọ́ à kíní ti le jù ẹ̀dẹ̀ díẹ̀ ẹ̀dẹ̀ díẹ̀ nítorí pé lónìí student ọ̀la ẹ̀dì bàbá ọ̀la ẹ̀dì màmá ǹjẹ́ yẹn náà ti fẹ́ nìkan kó má lè fáwọn sítúdẹ̀ǹtì gbà náà fojú èèyàn rí tẹ̀mọ̀ pé ẹlòmínà náà ti àjẹ lónìí ó lè jẹ́ sítúdẹ̀ǹtì lánàá àbí bẹ́ẹ̀ kọ́ ni àgbà tẹ́mi náà wá kú á ah, kí ní sẹ́yìn pé ọ jẹ ìyá lónìí o à ń sọ̀rọ̀ òní ọ sọ̀rọ̀ àná bẹ́ẹ̀ náà lẹ́yìn náà jẹ́jẹ́ náà bá di pé kó sùkú tó gbogbo nǹkan kéèyàn máa fi kí so ẹni tó sì lọ dáńtẹ́ bú yẹn wọ́n náà kó tó àṣírí rẹ̀ ọlọ́run bá kó fi hàn torí pé tóun náà ti ọ̀dà ọ̀dà rárá nítorí wọ́n ti jí kó lọ ọlọ́run bá kó ṣe ní ohun tí lè dá padà ọlọ́run bá kó ṣàánú wa kó tún wa ṣe kó ràn wá lọ́wọ́ kó ràn jàre fi dènà kó lẹ́sẹ̀ sani dènà sí wa kó láwa náà dènà sí subhanahu wa ta'ala muhammed ashhadu an la ilaha illa anta astaghfiruka وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته لن يبتش نبات السلايف نوع نكبر بيولون أباوة وتسيم النبي محمد صلى الله عليه وسلم نبي أتوجه سير النبي محمد níbi abá ń fi bẹ̀rẹ̀ sí ní pépè sójú ọ̀nà ọlọ́run ọba wa. wọ́n ní fox lọ́nù. وأقام صلى الله عليه وآله وسلم بعد ذلك ثلاث سنين يدعو إلى الله سبحانه مختفيا قال النبي صلى الله عليه وسلم lẹ́yìn ìgbà tí ọlọ́run ti ṣe wọn ní òjíṣẹ́ wọ́n ti sọ won ni mẹ́ta tí won fi ń pè àwọn èèyàn jẹjẹrẹ. lọ́dún mẹ́ta gbáko ìní wá sí wọn fi ń pe àwọn èèyàn ní jẹ́jẹ́. eléyìí túmọ̀ sí pé ìgbàdẹ́sìn Islam ọ̀bẹ̀rẹ̀ kò bẹ̀rẹ̀ nírọ̀ nítorí gbogbo àwọn èèyàn tí wọ́n ní kí wọ́n pè lọ sí jẹ́sìn Islam ọ̀tá ìsìn Islam wa. ló fà ló fi jẹ́ wípé jẹ́jẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pèèyàn lọ sí jẹ́sìn Islam bẹ́ẹ̀ náà ni gbogbo ntẹ̀yìn náà bá ní láyé tẹ̀yìn fẹ́ polongo rẹ̀ fáwọn èèyàn tẹ̀yìn sì fẹ́ kí wọ́n tẹ̀lé yẹn nípa rẹ̀ kékeré lójijì lọ́kàn fẹ́ sáàrin wọn sáàrin ìjà lọ́mọ wa ké lóhùn rárá mo ti gbé nǹkan báyìí wá báyìí ẹ̀dùn bá tẹ̀lé ọ àlùjẹ́nà ẹ̀dùn bá ti láti tẹ̀lé iná ọwọ́ kò nítorí pé gbogbo ẹni tó bá fẹ́ pè yẹn lọ sí dèntè yẹn ó ṣe tó yẹn ó fi sórí rẹ̀ kí ti gbogbo àwọn ẹni tá a fẹ́ kún sórí rẹ̀ máa máa gbà. kọ́dà kan ètò wọ́pọ̀ jù ní pé ọ̀tá tó ní yóò ti pọ̀jọ rẹ lọ nítorí pé ẹni tá à ń pè wá ti di kọ́ wá sórí rẹ̀ àwọn èyí tètè mà tún máa pípé tí wọ́n pè wọ́n lọ́fà ni ọ̀pọ̀ yanturu fi máa kú sórí àgbàgbọ́. tí wọn náà bá fẹ́ pè yàn lọ sídìí ẹ̀sìn tó bá ti rẹ lọ́la àti lónìí ọgbọ́dọ̀ tààrà bánàbí sallallahu alaihi wasallam ti ṣe bẹ̀rẹ̀ sí kọ́gbọ́n ọgbọ́dọ̀ tààrà bánàbí ti ṣe bẹ̀rẹ̀ nígbà tí èèyàn ò tí lágbára èèyàn sọ kó kùbí tẹ́gbẹ̀gbà yìí ò tí gbà èèyàn gbọ́dọ̀ máa rán pa kankan gbogbo ẹni tí sì ń fẹ́ láti pé kí n tó ń gbé lọ kó gbilẹ̀ kó gbèrò yóò ti kọ́kọ́ gbìyànjú láti ní àwọn alátìlẹ́yìn látàrí pípé àwọn èèyàn níbò kẹlẹ lórí àyíká náà tó bá di wípé gbogbo nǹkan dàrú tàlẹ́ ni tí ó ràn lọ́wọ́ tàlẹ́ ni tí ó pẹ̀lú rẹ̀ eléyìí là ń pè ní. marhalatu da'wati sirriya ìgbésẹ̀ gbígbéyàn níbò kẹlẹ́ anabi sallallahu alaihi wa sallam ọsọdún mẹ́ta tí wọn fi a fi àwọn èèyàn níbò kẹlẹ́ tí wọn ọba dọdọ rẹ pè ọ ó ṣòro kọ ma k'o nǹkan kan lọ lábẹnú ẹni tí wọn ti pè àtẹni tí wọn pè àtẹni tí wọn pè nìkan ló lè mọ lọ kọ wá rọrùn kẹni tí wọn pè. kó náà mẹlòmíì tí wọ́n pè bó tilẹ̀ jẹ́ pé fún odidi ọdún mẹ́ta gbáko yìí báyìí àwọn mọ̀lẹ́bí tó dẹ́ni tó súnmọ́ ànábì pẹ́kípẹ́kí lànàbì ń pè torí kọ́nà ni wọ́n ń lè ra àṣẹ rọ́tẹ̀kẹ̀lì àkọ́rọ̀bì àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó súnmọ́ pẹ́kípẹ́kí jù àwọn ni kọ́ máa ti kìlọ̀ fún. nítorí pé gbogbo dáadáa tíyẹn bá ní tó fẹ́ tàn ká láyé kéèyàn sagbára láti rí i pé òun gbé ẹ̀wù rẹ̀ wọ àwọn mọ̀lẹ́bí òun lọ́rùn torí tí àwọn bá mọ̀ tí wọ́n fi ń ṣèwà kù wọ́n jẹ́ alátìlẹ́yìn fún ọ lórí bí nǹkan wọn ó ti ṣe fẹsẹ̀ rinlẹ̀ yàtọ̀ sí kó jẹ́ pé àwọn ọ̀gbá ọ̀tá rẹ̀ làwọn náà ṣe nígbà tó ta máa ń lé ọbọ láti ta talẹni tí ọgbọ ọlẹ tó bá ta wọlé èyí dájú ni pé ńgbà tó bá ta wọlé àwọn ẹni tó wà ń lé ganan yóò tún fi ọ sọwọ́ sáwọn ẹni tí ń lé ọbọ láti ta torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo ẹni tó bá ní dáadáa tó fẹ́ tàn ká má ìyàwó rẹ̀ má gbàgbé àwọn ọmọ rẹ̀ má gbàgbé bàbá àtìyá rẹ̀ má gbàgbé mọ̀lẹ́bí lágbọ́n bàbá mọ̀lẹ́bí lágbọ́n ìyá gbogbo àwọn eléyìí má gbàgbé wọn pé wọn lọ síbi dáadáa nítorí tó bá dàgbéga tó di ọlá tó di ọlà gbogbo wọn pátá làwọn náà dẹni gíga wọn dẹni ọlá wọn dẹni ọlà bẹ́ẹ̀ lọgàgbé nínú al-aqidatul wasatiyya níbi tá a ti ṣe àlàyé kò tí ń bẹ. fún àwọn ará ilé ànábì wa Muhammad sallallahu alaihi wa al sùn ànábì kí àwọn ní gbogbo kí ìgbà tí wọ́n bá ní pàdé ara wọn tẹ̀nitọ́ yàyà ni wọ́n máa fi pàdé ara wọn wọ́n máa fi fẹ́ hàn wọ́n máa fi nínú àwa tá a jẹ́ èèyàn wa Muhammad sallallahu alaihi wasallam àwọn afura wípé ọ̀pọ̀ wọn a máa kájúlẹ̀ fún wa wọn máa ti gbọ́ngbọ̀ngbọ́n sí wa náà máa ń tà sí subhanallah anabi sallallahu wọn ní kọlọ yí wọn kọlọ yí oníkálukú wípé àwọn ò ní jẹ́ ẹni tó gbọ́ ọlọ́run bá gbọ́. síwájú kótó di pé wọ́n nífẹ̀ẹ́ yẹn ara ilé mi ànábì sallallahu alaihi wasallam nítorí tọ́lọ̀ tí wọ́n bá nífẹ̀ẹ́ yín òní jẹ́ ìtọ́kọ lọ́wọ́ bá bọ̀ náà nítorí pé gbogbo tó bá ti lè ṣe ara ilé rẹ̀ ó ṣe ọ́ ẹ̀ bá máa jà ẹ̀ bá sì má fẹ́ ríra yín torí ẹ̀ pé wọ́n lọ sí ìdí dáadáa yẹn jẹ́ káwọn náà gbọ́ kí wọ́n torí pé àwọn ni olùdáàbòbò ọ tí wọ́n bẹ ń takò alákọ̀ọ́ sẹ́ni tí tó sì jẹ́ olùdáàbòbò yẹn tí ń bẹ ń takò alákọ̀ọ́ tó bá ti lè yẹra sẹ́wọ̀n pé gbogbo àìdá gbogbo aburú yóò rọrùn láti wá bọ̀ eléyìí náà lẹ́rìí bọ́lá ti ti pa níbi sọ́lá àìsàn láti ẹ̀yìn bẹ́ẹ̀ náà nígbésí ayé àwọn anábì tó síwájú ẹ̀rí ìgbà tó máa nábì Ádámù. aroda àbí kọ̀ọ̀bìn àti habil nígbà tí èṣù bẹ́ láàrin nípa obìnrin tí ó di tí wọ́n fẹ́ máa nàka abúsíra wọn baba ńlá wa níbi adam ọ̀dákẹ́ àyè ìṣẹ̀lẹ̀ wọn dákàá ni wọn wọ́n fẹ́ pẹ̀tù síjà ṣùgbọ́n kọ́ bí làbá akẹ́kọ̀ọ́ yìí ó lò wọ́n tẹ̀ bẹ́ẹ̀ lóhùn ẹni tí òye kó wọ́n fẹ́ gan ló wọ́n fẹ́ tó bàbá yẹn bàbá ńlá wa wọn ò fi àwọn ọmọ wọn lẹ̀ pé bàbá lè dàrú wọn ò túká bẹ́ẹ̀ ẹ̀rọ anabi nù alayhi salam ẹ̀wọ̀n yẹn ti sí anabi nù alayhi salam gbà lórí kíyàwó rẹ̀ ọmọ sórí bu ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọjọ́ kan nínú àwọn olórí bu tọ́lọ́ wọn bá fi ṣe àpèjúwe fáwọn kèfèrí inú al-Qur'an bẹ́ẹ̀ náà níyàwó anabi ló Lut alayhi salam wa daraba Allahu mathalan lilladhina kafaru imra'ata Nuhin wa imra'ata Lut kanata tahta 'abdayn min 'ibadina salihayn fakhanatahuma falam yughniya 'anhuma min Allahi shay'an wa qila udkhula an-nara máa jà lé ọlọ́run àfàpèjúwe lélẹ̀ fáwọn o mọ̀jẹ́ mọ̀lẹ́bí ànẹ́bì kọ́sọ́dọ̀ máa jẹ́ nà ìyàwó nùhà àti ìyàwó lò kí àti ọlọ́run kọ́ máa báwọn ànẹ́bì méjèèjì àwọn méjèèjì àpèjúwe ni wọ́n jẹ́ fáwọn olórí ibú akó lórí ire bí òkú ká sórí ire kọ́nà ọ̀bọ̀ ti ire kàkà fún wọn tara jíjẹ́ ìyàwó àwọn ẹni ọlọ́run tọ́ga méjì káwọn náà dẹni tọ́ga orí ibùdó ti kọ́ ọmọ wọn náà lọ ṣe wọn. ọlọ́run ni wọ́n ń bẹ lábẹ́ ẹni méjì nínú àwọn ẹrú wa tí wọ́n jẹ́ ní rí ṣùgbọ́n kàkà kí wọ́n jà fún wọn kí wọ́n gbè fún wọn wọ́n jà bá wọn ni. àwọn ọkọ wọn méjèèjì tí wọ́n jẹ́ ní gíga ńlá méjì níwájú ọlọ́run ọba. gíga wọn kò fi nǹkan kan ti àwọn obìnrin méjèèjì láǹfààní wọn ò lè fi nǹkan fi rí wọn gbàálẹ̀ nínú ìyọ́ lọ torí wọ́n jàǹbá àwọn ọkọ wọn fọ̀fọ̀ anájà ọ̀húnà wọ́n jàǹbá wọn fọ̀kì ìlọ̀lùkulẹ̀ nàárọ̀ màá jà kiri á sọ fún ọjọ́ gbẹ̀ngà lókè àwọn pé àwọn wọn àwọn anábì méjèèjì ń gbìyànjú. lórí ati àwọn ìyàwó wọn mọ̀nà. bẹ́ẹ̀ náà lọ́wọ́ anábì Nuhu alayhi salam ó ní ya bunayya irkab ma'ana ìwọ ọmọ mi wọnú ọkọ̀ ojú yìí pẹ̀lú wa ó ní ẹ má dààmú bàbá àpáta ti ń bẹ lọ́ọ̀kan mi ọ̀lọ́ yọ sọ mi yọ là mí kò ní jó mi ó gbé mi lọ. bàbá ni wọ́n mi al-yawma min amrillah. òfin tó lè gbà yẹn lẹ̀ lónìí níbi àti tí ó pa omi tí ń pa gbogbo nǹkan rẹ̀ òfin tí ọlá yẹn. sẹ́yìn wọ́n pe ọmọ wọn ṣùgbọ́n ni ẹ̀rí anábẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ní kí a pa kí kọ́ máa ṣe ìkìlọ̀ fáwọn gbogbo wọn bí pé àwọn tó lágbájá ọ̀nà lágbájá wọ sọ̀fíyà tó o jẹ́ ọmọ ìyá bàbá mi èmi ò ní ìtẹ̀kẹ́ tí mo fi lè gbọ́ lẹ̀ lọ́dọọlọ. bákan náà ìwọ lágbájá tí wọn náà tún jẹ́ ọmọ ìyá bàbá mi èmi ní ìtẹ̀kẹ́ tí mo fi lè gbọ́ lẹ̀ lọ́dọọlọ gbára rẹ lẹ lónìí nípa àkókò islam títí wọn fi bá lórí ọmọ Fatima bintu Muhammad salini min mali ma shi'ti la ughni anki. min Allah shay'an tọrọ tí wọn bá fẹ́ nínú dúkìá mi lónìí gba islam torí pé ní kàkà tí mo fi lè gbọ́ ọ lẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́ gbogbo eléyìí ò hàn wá bí àwọn anábì ọlọ́run ti jẹ́ pé àwọn mọ̀lẹ́bí wọn àwọn tó súnmọ́ wọn si pa tí wọ́n pè wọn ẹ̀rí àbùkọ́ títí tí kò fi dé anábì ti ń pè náà islam bàbá yẹn láti gba islam lọ́ba ni wọ́n fi kú tó síbẹ̀ náà làwọn náà máa gbogbo dáadáa tá n fara yín tá n sì ń fa àwọn ìyàwó wa bí gbogbo dáadáa tá n sàlàyé fara yín tá n sàlàyé rẹ̀ fáwọn ọmọ wa tá n sàlàyé rẹ̀ fáwọn bàbá wa táwọn ọmọ wa náà ń gbọ́rú ẹ̀ àwọn mọ̀lẹ́bí wa náà ń gbọ́rú ẹ̀ àbára tuntun wá sí dà bí àtùpà tó ń tàn mẹ́lẹ̀ tó pé inú tiẹ̀ dúdú. wa eléyìí ni alimẹ́tẹ̀jú arọ̀gbani fèsì àwọn ìdílọ́wà eléyìí ni ìlànà tọ́lọ́mọba nípa àti pèpè lọ sójú ọ̀nà ọlọ́ yàtọ̀ sí kọ̀ọ̀kan dídé lórúkọ ọ̀sán kan ìyẹn jẹ́ ọmọ Abakaliki àti nkúrò rẹ̀ ní mùngùnú ní Borno state lẹ́bàá bọ́dà kí ló dé olùlọ́sẹ̀ dáhàwá. lẹ́yìn àríkì dáàrọ tó ń pèyàn wá sí ojú ọ̀nà ọlọ́run ǹjẹ́ o ti gbéra rẹ̀ gan ti pè àwọn ti àwọn tiẹ̀ àwọn tiẹ̀ àwọn tiẹ̀ àwọn tiẹ̀ títí yóò fi wá máa lọ ọ̀tá yóò máa lọ ọ̀tá yóò máa yóò fi wá gbòòrò yóò gbòòrò. sọ eléyìí jẹ́ ìlànà ètò ìkàmọ̀tọ̀. wọ́n bẹ̀rẹ̀ dáwà yìí sọ̀rọ̀ yẹn ní bòńkẹ́lẹ́ torí kìnnì ní jẹ́jẹ́ torí kìnnì nítorí pé kò ságbára kò sí sálátì lẹ́yìn kò sáláràǹtì ìwọ̀nba díẹ̀ lẹ́ni tó gbọ́dọ̀ gbà. tàbá wá wuyì òǹkà ẹni tó ti gbọ́ tó ti gbà tó ló ń fẹ́ ṣe Islam tí òǹkà ẹni tó ya kẹfẹ́ rí wọn ò ní ṣe wọn ò ní ṣe dáyà wọn ò ní ṣe dojú ìjà pọ̀. táwọn sì bá lóko bíi táàgbé ìgbà kò síbi tá a fẹ́ táwọ̀ ìdí nu fi ṣe o ọlọ́run ọba wa ní agbára láti fi ká anabi sallallahu alaihi wasallam níjọ́ alákọ̀ọ́kọ́ kó pé èèyàn lóde gbangba kí gbogbo ẹni tó bá sì gbọ́ ọkọ̀ gbogbo eléyìí ò sòrò ṣùgbọ́n báwo ni a ti máa báwo la ti máa lẹ́ni àwòkọ́ ti ńlá jù fún ọmọnìyàn tí gbogbo ń tọ́sẹ̀lẹ̀ ọba ṣẹlẹ̀ àlàáfíà máa bẹ̀. tọ́ torí di eléyìí ọlọ́wọ́ wa bí káwa náà mọ̀ pé ẹni tó fẹ́ tún nǹkan ṣe àti tún nǹkan ṣe máa ń pẹ́ kódà bí àti bá nǹkan jẹ́. ẹni tó fẹ́ tún nǹkan ṣe ó lè gba àsìkò tó pẹ́ púpọ̀ ṣùgbọ́n ẹni tó fẹ́ bà nǹkan jẹ́ láàrin ìṣẹ́jú àyà gbogbo nǹkan wọn bàjẹ́ tí ẹ̀ máa fẹ́ wọlé tí ẹ̀ máa fẹ́ wọlé òsibílẹ̀ ti ṣe lágbára tó tí wọ́n á fún ẹni tí ó wò lóṣù kan yọ ọ̀bà délẹ̀ léèyàn kan tó bá gbà sí lọ́wọ́ ẹ láti máa wá búrẹ́dì àti búrẹ́dì àti àtẹ̀wá fún tẹ́kun yọ ọ̀mà jẹ tí wọ́n á sọ láàkí tí ń sọ láàkí gbogbo ọ̀padà owó náà ní tuntun pé tẹ́ bá dùn nìkan dá ikú kó tún kọ́ lọ́dún kan kò ní rí kọ́ bẹ́ẹ̀. torí ẹ̀ ló ti jẹ́ pé àti tún nǹkan ṣe àsìkò àti bá nǹkan kì í ni tó bá ti fún èèyàn kan ṣoṣo ló ń tún nǹkan ṣe tẹ́gbẹ̀rún èèyàn ń bà á jẹ́ níbi òlàkùnṣe ọ̀hàn báwo wá ni tó bá ti fún èèyàn kan ló ń tún ṣe ẹgbẹ̀rún èèyàn ló bàjẹ́ tí èèyàn kan bá ń níbi òní báwo wá ni tó bá jẹ́ pé èèyàn kan ló tún sí ẹgbẹ̀rún èèyàn ló ń bàjẹ́ náà lẹ́sẹ̀ rí pé ẹnìkan sọ pé tó bá rí pé dáhàwá ọba nítumọ̀ ó fi ẹkí yí padà ti pẹ́ asopọ̀ ọlọ́wà ni ó nítumọ̀ alhamdulillah nítorí pé yí padà àárín lójoojúmọ́ torí pé ìlú tóbi gan jọjọ. mọ́bà ti ṣe ń pè yẹn lọ sídìí dáadáa ẹgbẹ̀rún pọ̀nà ẹgbẹ̀rún èèyàn wà tó jẹ́ pé àwọn ń wò. Gà kí lọ sọ kí ni ń wí ẹ fẹ́ kí orí bẹ́ẹ̀ jáde. Tò ẹ ti mọ̀ pé inú ẹ kí ló wí ẹ kò rí bẹ́ẹ̀ ẹ. rí àwọn èèyàn nìkan gbọ́ ẹ kò rí bẹ́ẹ̀ ẹ no kò rí bẹ́ẹ̀. Nínú èèyàn ọgọ́rùn-ún èèyàn kan pé no kò rí bẹ́ẹ̀. torí ẹ̀rọ sọ pé wàlẹ́wò ẹ̀lùfù bẹ́ẹ̀ ni kọ̀lùfùhùn ẹ̀ẹ́dìmùn kẹfẹ́ fẹ̀mẹ́ bẹ́ẹ̀ lù bẹ́ẹ̀ ni kọ̀lùfùhùn ẹ̀lùfù ẹ̀ẹ́dìmùn. wọ́n ní tó bá gbé ẹgbẹ̀rún èèyàn ló bá malé tí èèyàn kan sì jẹ eléṣù lẹ́yìn wọn ń wò èèyàn kan ti tún gbàtẹ ẹgbẹ̀rún èèyàn jẹ nítorí pé ẹwọ tí ọ̀nà lé yọ wọ bẹ̀rẹ̀ yóò gbé block yóò laagun yóò po cement yóò fi si yóò gbé si yóò tún gbé plum kan si tó ṣe déédéé àbí òṣè déédéé tó yóò dà àbọ̀ yóò nú tó àwọn ọmọ gbogbo eléyìí tó ìgbàdá wa ti sẹ ẹgbẹ̀rún èèyàn kájú ẹgbẹ̀rún èèyàn ẹnìkan kárí block ọgọ́rùn ọgọ́rùn ma kó tó di kọjọ kẹnu bọkú so uh, one one hundred àbẹgbẹ̀rún kan àbọgọgọrùn one hundred times one thousand ó di kí ni hundred thousand so wọ́n lọ gbé èèyàn gìrìwò kan wá alágbára mọ́mìrù wọ́n gbé àké fóun wọ́n ní gbogbo ńjọ́ sí nǹkan owó kílò tó máa gbogbo búlọ́ọ̀kù kọ̀ọ̀kan tẹ́tẹ́ náírà lọ́gbà seven hundred thousand yóò tún òkú kéré kílò tó máa fáwọn lẹ́lẹ́ yóò bẹ̀rẹ̀ sí sọ́kùnmá ni níṣẹ́ gbá aláàkí lọ́wọ́ tí wọ́n mọ̀ fi kùmọ̀ gbá lọ́wọ́ sí ṣèbí kọ́sá ti fọ́ ni wọn ní báwo wá sí wá gbé èèyàn kan lọ mọ ilé tẹgbẹrún èèyàn wá wò ó àti wo rè ó sòrò oníṣòro tó bẹ́ẹ̀ ni anábì sallallahu alaihi wasallam ohun àtàwọn èèyàn péréte tí wọ́n gbàgbọ́ pẹ̀lú rẹ̀ wọ́n gbé yẹn lọ sí dé Islam ẹ wá wo iye òǹkà àwọn kèfèrí tí ó sọ pé kò rí bẹ́ẹ̀ ìgbé Muhammadu ó ti ya wèrè Muhammadu akéwì ni Muhammadu òpìdá ni Muhammadu aláfigbá ni hawlubila. so on the contrary èèyàn mélòó ni wọn sọ pé no muhammadu kì í tó muhammadu ti ṣe ọlọ́ọ̀ni muhammadu ní òdodo ní pè wá lọ muhammadu ẹni tí sọ fún wa òdodo ní ìjà ń ṣe tẹ́lẹ̀ ìranù ní èèyàn mélòó ẹ tó bá tó sọ tó bá ra mú. ṣé òkè ìwọ náà ti o ti sọ bá ìwọ náà ti fẹ̀sẹ̀ àwọn bàbá wa lè bá ẹ mú náà. so gbogbo eléyìí wọn ti ibẹ̀ ni mọ̀nàfíkì ti yọjú ẹ dúró náà wà níbi tó lọ́wọ́ àlùsọ̀lọ́ ọlọ́run náà ló fi ràn ọlọ́run náà ni ẹ ti ní yìí ọfẹ́ sùn yẹn a máa ojoojúmọ́ a máa kọ́ a máa a ah, tí ò yẹ ká sẹ́mi bẹ́ẹ̀ la tó bá náà ni wọ́n yẹ kó rẹ̀ hàn àwọn ìyá àwọn ẹlẹ́nu gbọ́rọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni wọ́n ti asẹ̀rìyà títí kọ́nà àgùntàn wa sọ fún kí fọ́fdà bí máa tó mọ́ wà ẹ̀rẹ́ anil mushrikin ohun tá a fi kọ́ láṣẹ wíṣókè gbangba máa kígbe pé àwọn èèyàn síbi ẹ̀sìn Islam nìyẹn gbé hàn ohun tá a fi kọ́ láṣẹ gbé hàn wà ẹ̀rẹ́ anil mushrikin kó o sì kọ̀yìn sí àwọn ọ̀sẹ̀ bọ̀ ẹni tó gbogbo ọjọ́ sẹ́gbọ́ bá wù kọ́ sọ ní máa wí tí gbogbo èèyàn máa gbọ́ ní subhanallah bẹ́ẹ̀ ẹni tí ọlọ́run bá bá ń bẹ lẹ́yìn rẹ̀ wọn kì í bẹ̀rù ẹni tí ọlọ́run bá bá fi lè kú lẹ́yìn rẹ̀ bá ọlọ́run lọ́ra nàbí ó wa fẹ́ ní ìsìnkú kọ́ máa pè wọ́n ní kílẹ̀ ló fẹ́ sọ igbó òun rò tí òjò kó òun má tẹ ọlọ́run ọba tó fi pa òun tẹ pàápàá ànábì sallallahu alaihi wasallam kíákíá ni kọ́nà ti fi pa aláṣẹ ọ̀hún ànábì tún bẹ̀rẹ̀ sí ní gbìyànjú ní gbangba. tó gbogbo àwọn tí wọ́n á pè láti bẹ̀rẹ̀ yẹn wọ́n ní kò sẹ́nìkẹ́ táwọn gbé ìsìlámù wá bá àbíkó yiri rẹ̀ wò náà. kò sẹ́ni táwọn sọ fún pa islam kó ronú pa rẹ̀ náà pé ọ̀dà ẹ̀ gbàgbọ́ ẹ̀ gbé oṣù lọ́la àyàfi Abubakar radiyallahu anhu. mẹ́tì ṣe sọ fún báyìí ó ní ashhadu an la ilaha illallah wa ashhadu annaka rasulullah ọ̀parí. torí ẹ̀ a màmá ń lẹ́tọ̀ọ́ sí orúkọ as-Siddiq tán nítorí di eléyìí tí máa sọ ìpín Abubakar as-Siddiq ọ̀nà Abdullah ibn Uthman radiyallahu anhuma bàbá rẹ̀ náà mùsùlùmí ni nílẹ̀ yìí ni yorùbá máa ń dá lásà tó ń gba àpò olódodo kì í ti gbogbo àpò olódodo àwọn àbú àtọ́jú kùrọ́ àwọn àbú èké wà ṣùgbọ́n lè Abubakar as-siddiq abubakar olódodo. tó báyìí lànà bí sallallahu alaihi wasallam lábẹ́rẹ̀ sí ní gbìyàn ní gbangba fa'alana sallallahu alaihi wasallam bid da'wa ní kíá tọrọ nkpala tẹ báyìí ó gbé ìpèpè yìí hàn. wa jahara qawmahu. وجاهر قومه بالعداوة so ṣùgbọ́n àwọn èèyàn anabi sallallahu alaihi wọn wá fi ọ̀tẹ̀ wọn gbé hàn anabi sallallahu alaihi wasallam ẹ ibi tí wọn fẹẹ gbà yọ nù ó sì wa ọgbà wa pàdé ọgbà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní tó fẹ́ tọ́jú ọ̀nà ọ̀tá náà ni wọ́n mọ̀ ọ̀tá ni wọ́n mọ̀ nípa pé àwọn ọ̀fẹ́ fi ẹbọ táwọn sílẹ̀ kí ni ó wí kí ni ó sọ yé ṣe pé <laughs> kí ni ó kí ni ó sọ ìtumọ̀ rẹ̀ ni pé ṣebí ní dáńsì náà ni ó gbé ọ̀dá kí ló ti fẹ́ sọ fà ṣe bí sòṣùgbọ́n kí ni sọ kí ni wí ó túmọ̀ sí pé táwa ti àní filẹ̀ ọ̀daràn tá a jẹ́ ọ̀nà làbẹ́ kú. tó wọ́n sì ní ìdá orí ìfẹsẹ̀sábẹ́rú bọ̀tọ̀ lẹ́lẹ́ àìjẹ́ táwa ti máa sábà bí àbúrò máa ti yá lẹ́nu kí ló fi mọ ọmọ ya nígbà tó ti máa ń tọ́fà ntọ́fà tí wọ́n fi ń tí wọ́n fi máa kórìíra àwọn tí wọ́n tó wọn lọ sí ẹ̀sìn òdodo òní wípé ní tí wọ́n sọ pé káwọn èèyàn pàṣẹ làwọn ń sìn báwọn èèyàn bá sì ń gbọ́ pé nǹkan wọn wọ́n mọ máwọn la pé wọ́n ní kíní ni bàbá yìí ti baba olùmọ̀sí ló ń lóòótọ́ àbọ̀dàrà. ẹni tí ó wà ṣèkà sí òun tú sára yín tí ó fẹ́ràn rẹ̀ kò ní fẹ́ràn rẹ̀ sábàbí nù. torí di eléyìí báyìí wọ́n fi hàn nípa àwọn wọ́n fi hàn àwọn lọ ẹlòmíì tuntun máa wò yí pé dáadáa tó lọ sí dáadáa tó fi hàn lọ sí ìdíra ọ ọ̀nà ìjẹ́ táwọn lọ fẹ́ dì ọ̀nà ìjẹ́ táwọn lọ fẹ́ dì yẹn ẹ̀ kìíní kan tẹ̀yìn àyìn ẹ̀ wo wo omi ẹ̀ ra wọ̀ ẹ̀ kí wọ́n fẹ́ máa wò kí fẹ́ máa wò oníṣẹ́ káfíńtà tó ń kọ́ tó wọn bá lọ wọn gba èso òun lè gbá sàǹpàpọ̀ wọn. kálà mi ló kú tó ń jẹ ẹ̀sìn wa ni gbogbo eléyìí ọ̀dà kí lọ́wọ́ sọ àdà sọdá sọdá ọba òkòkò dẹyẹ ọ̀dà sọsẹ́ mi pé ẹ̀yin ò ní yé sọ pé kọ̀dà òun ò sì fẹ́ gbọ́ kọ̀dà sọgbọ́n lẹ́sìn wa fẹ́ rẹ́. torí rẹ̀ wá ni ẹ wọ́n bínú rẹ̀ wọ́n kórìíra rẹ̀ ti sí ọ wọ́n rẹ́rìn sí ọ wọ́n rẹ́rìn sí ọ lórí dọ́tọ̀ bá di irú wọn ni wọ́n rẹ́rìn sí ọ. pé ọ àti sọ iná líle horo rẹ̀ ọ yàgbẹ́ yín abẹ́rẹ́ nǹkan mẹ́ náà ti di irú lọ kí ó wà tó lọ kí ló ti dáa ọkọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú wọn máa ń gbìyànjú tí bóyá kóun ti ẹ̀tún àwọn èèyàn ṣe kóun kó wọn lọ síbi dáadáa tó máa àwọn afáàyàn ọmọ asọ́gbé àkínní ẹ̀fọn lọ́dún kan tọrọ kọ́bọ̀ tó kó wáyé ó ti tán so òun náà gbogbo nǹkan tó wá ti bí ọ̀tọ́ gbéra yóò du olórí tọkàn níbẹ̀rẹ̀ nígbà tó bá yá bí ìgbà tán ṣépè fún táwọn ẹgbẹ́ owó ọwọ́ rẹ̀ ọ̀tàn tó lọ́nà bá di pé ẹ̀yin náà ti ti mà tó bá dá lé kílẹ̀ náà ìlú lẹ́sà abẹ́rẹ́ nǹkan mẹ́wọ̀ ìlú lẹ́sà ẹ̀mọ yẹn yẹn ni ó jẹ́ wọlé kí ó tí ò ní tí ó tí wọ́n gbogbo tó sọ tí ó túlẹ̀ tó ó náà ti rọra manage tó ń gbọ́ ya gbogbo nǹkan òde ti máa tó náà bá máa rántí pé ẹ dákun bàbá tó di bá wà ó. lóde bá wà ọbẹ̀ rẹ̀ nù. Iná adìlẹ́gùn pé ǹjẹ́ tá a jogún lọ́dọ̀ bàbá ọlọ́run ní kí mọ̀ dànù. Abẹ́rẹ́ nǹkan mẹ́wàá. Wọ́n ní wájú ọba làwọn padà Wọ́n máa fi dápara kékeré ni a ti sọ pé náà lé rẹ̀ ọ̀yà iná agogo sọ̀rọ̀ abamaka ẹ bá wa bá wa fún àwọn èèyàn kúrò yìí. àwọn obìnrin ní ọ̀rọ̀ jù nítorí pé ọ̀tọ̀ lówó tóun fi ń wó oúnjẹ ọ̀tọ̀ lẹ́yìn ìjọ tí méjèèjì bá ti lè dàrú mọ́ ọ lọ́wọ́ tóun wá ń fẹ̀sìn fi wó oúnjẹ gbogbo kádà mú ìdí nu tó fi jẹ́ pé àwọn ẹni tó yẹ kó gbé òògùn ẹ̀sìn Islam ga láàrin ọmọ káàró òjì àwọn náà ta lọ́pọ̀ ńgbà mi. ìjọ̀rọ̀pọ̀ lọ kẹ́kọ̀ọ́ ọdún gbọ́ọ́rọ́ àwọn orílẹ̀-èdè kan ná owó ẹ̀ níyelé lórí kí ọmọ kò lọ́ ọmọ fògbọ́ lọ́dọọdún wọ́n tún kó sí lápò wọ́n kó tíra fún kó lè kọ́kọ́ yé kó lè bá wa jẹ́ olùkìlọ̀ fáwọn èèyàn rẹ̀. ọwọ́ àkànnà àmàlà ọjà àǹbá tí wọ́n fún sọ́ọ̀ ẹlòmíì tó máa ń sọ pọ́lọ kẹ́kọ̀ọ́ níbi kárí aláìyànjú yẹn tó náà tún ya ọ̀daràn lá yóò tún máa sọ kékeré ní àgbà kan náà wọn máa wípé àwọn obìnrin lẹ́yìn mi lè ṣe tọ́ ọ̀rọ̀ jẹ torí di báyìí àárín wípé tó bá ń bẹ̀rù afúlàn ẹni tí ń ṣèbàjẹ́ ọlọ́ta àbí ọlọ́ta òun náà kátó wá pé wọ́n ẹnitó ń pè yàn lọ sí di kí wọ́n dáràn ọlọ́dà àbí ọlọ́dà ọlọ́dà kátó wá pé ẹnitó fẹ́ pè yàn lọ sí má dáràn. tẹ̀lé ìtumọ̀ sí pé torí káwọn bàbá ń wọ́n mọ̀ mọ́ ọlọ́dà àwọn màmá ń wọ́n mọ̀ mọ́ ọlọ́dà ibi tí wọ́n tẹ̀sí wà wà kí ó kọ́ ọlọ́mọdé kí ó. onídìí kọ́ ló wé ìtìta lọ kí ó jókòó sóko yín kọ́ ká àlékún tó wọ́n tẹ̀lé lókè níjẹ́ a àlékún tó ní wọ́n tẹ̀lé sáré ah, jẹ́ yín àlékún tó ní kí ló jẹ́ owó a ìwú. àmọ́ wọ́n á lọ ọlọ́gbẹ́kọ̀ọ́ tilẹ̀ títúsí pé ẹgbẹ̀rún kọ́nà ẹgbẹ̀rún èèyàn ìní du àgáyún ọlọ́wọ́n bá ní kọ́ jámọ́ ọ lọ́wọ́ ọkọ̀ tí ọ lọ́wọ́ ọwọ́ àlọ́ lọ́lọ́kulò ọwọ́ àti oṣù àjọdànà tó fẹ́ máa wú ẹ̀sìn ọlọ́wọ́n bá wàhálà ọlọ́wọ́n ní fi ọlẹ̀ torí pé ọlọ́wọ́n bá ti sálábòsì iṣẹ́ mẹ́dísìn lásán tí wọ́n bá pọ̀ ọ́n tí wọ́n ń búra kí wọ́n tó bẹ̀rẹ̀ ṣẹ́ wọ́n máa búra tójú kókò sá wọ́n fi ń búra ńgbà mí tèmi tí búra wọn kó yọ gbọmọ èèyàn la ní kò ní í ṣe kú pààyàn bó tilẹ̀ jẹ́ pé òun kò sáwọn fi búra ìjọ ti búra lé lórí gbà mí wọn ibi ṣiṣẹ́ lórí owó oṣù àìmọye èèyàn wọn pa wọn fowó kún owó oṣù èèyàn ọmọ kú báyìí wọn ọmọ wòran ni. ṣé ẹni tó wá jẹ́ pé muwakẹ́rùn-ún ar-rabbil ẹni tó sáìn on behalf of Allah subhanahu wa ta'ala láti máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn tí ohun ọ̀yẹ ká fún lọ́rùn fún lórí pé ò ní parọ́ fáwọn èèyàn ò ní jàǹbẹ́sì ọlọ́run kò sì ní lọ parọ́ tí ọ̀yẹ òkùnkù yẹ. Sùrẹ́ ló ti jẹ́ pé ìwé ẹ̀rí yẹn imma an takuna shahadata haqqin aw shahadata Ìwé ẹ̀rí tó gbà tó bá ti sẹ́tọ̀ọ́. tó fi yẹn lọ síbi òdodo tó kọ́ yóò jẹ́ ìwé ẹ̀rí òdodo. àwọn tó bá yẹ pé ntọ́ tako ntọ́ tako tí kọ́ dáadáa ló ń pè yẹn lọ síbi rẹ̀ torí ka àwọn bàbá kan fún wọn bínú sí àwọn lèmọ́mù kan fún wọn lè ọ́ lù àwọn kìnnì kan fún wọn ṣe kìnnì kan ka ìwé ẹ̀rí ti ìwé ẹ̀rí kéne ìwé ẹ̀rí èké torí àwọn ti fi olùmọ̀ àgbà lọ́dọ̀ tó ń ṣe ọ̀bọ̀ ọ̀lẹ́yà. wọ́n ní wọ́n kó àwọn ọmọ tó wà ní four hundred level ní jamia islamiyya lọ́dún kan. ẹnìkan wá fi wọ́n pé afa wa ẹ dákun kí ni jẹ́ ṣahadu tó zọ kí ni ìwé ẹ̀rí èkì kí lẹ̀rí èkì wọ́n ní à èyí tẹ́ láìpẹ́ yìí ni àbí òye wa first degree tẹ́ láìpẹ́ yìí ni ṣahadatu. الزور سبحان الله كيف ذلك wọ́n nítorí pé wíwá ẹ̀rí tán fún yín ṣé ẹ̀yin ẹlẹ́tọ̀ọ́ sí kẹgbà ìyẹn ni pé nímà ṣé ẹ nímà tó tó ká pé wọ́n fún yín ní al-ijazatul 'aliyah tí fún yín ní lìsánsì yàtọ̀ sílẹ̀ yẹn ẹ̀kọ́ tó gbogbo òdodo tó wà nínú rẹ̀ ǹjẹ́ tó o bá débi tó ń lọ ọ́ máa sọ tó o bá sọ ó di shahadatu tó o bá sọ ó di shahadatu zoor ó di wẹ́ẹ̀rí èké ẹ wá máa wò láwùjọ wa ẹ wo èèyàn tí ń gbà wẹ́ẹ̀rí èké tí ń gbà dídín tó yẹ ẹni tó yẹ torí de eléyìí pàápàá ìgbà tí ayé tó dá yóò ṣèlú nìsín pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tó lọ wá yẹn wọ́n sì do olóṣèlú do olóṣèlú wọ́n náà ń kàmpéyìn fáwọn olóṣèlú torí ń tara rẹ̀ wọn ń tara rẹ̀ wọn àwọn sẹ́wọ̀n mọ́tò nínú kọ́ tán lọ́wọ́ kéèyàn tó tán àbí kéèyàn tán lọ́wọ́ kóun tó sókè wá ní torí délé ẹjá tara bánàbí sọlá àtúnlá ti ti gbèsè kàfi kọgbọn láyé ànábì sọlá àtúnlá tí àwọn arìnrìn tí wọn wá fún àwọn lẹ́bùn ni àbáwọn ti tán láti dùn gbogbo ẹni tí máa ń fẹ́ lẹ́bùn ẹ dáhùn ànábì òjókòó de kí wọn á gùn ní kàkà pé kíni tẹ̀síbá ànábì sọlá àtúnlá kò ní púpọ̀ ṣùgbọ́n yu'ti 'ata'a man la yakhsha al-faqr wọn máa bùn yẹn ní ẹ̀bùn tẹni tí kò bẹ̀rù òṣì gbogbo eléyìí ń túmọ̀ sí pé àti pè yẹn lọ sí díẹ̀ sí ọlọ́run ó ń bùkátà ká lawọ́ kìí ṣe pé ń bùkátà ká lówó kìí ṣe pé ń bùkátà ká lówó àmọ́ ń bùkátà ká lawọ́ torí kò sẹ́nìkan lókè pẹ̀ yìí àbíkọ́jẹ́ kọ́ nínú ìtọ́lọ́wọ́n bá fún ọyún lawọ́ nínú ẹ̀ yẹtùkú ọlọ́run fún wa lówó kálílé kálíbà lè ṣe dáwà ìlọ́lá ẹ̀mẹ́ èèyàn tó lówó náà lẹ́yìn ìgbà tí ń ṣe dáwà ìlọ́lá tí ò lè náwó sí dáwà ìlọ́lá. torí ẹ̀ inna muhammadan sallallahu alayhi wa sallam yu'ti ata'a man la yakhsha al-faqr muhammed ká àtọ́lọ́lọ́kùnrin ọba ọmọ abúnilẹ́gùn níbùnilẹ́gùn tẹni tí ó sí gbogbo eléyìí àfihàn wa gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ìpèpè lọ sí ìdí ẹ̀sìn ọlọ́run tó bá ti jẹ́ kó dúdú náà lọ fẹ́ pè yẹn lọ sí ìdí rẹ̀ ó dájú yìí pé àwọn èèyàn ò ní tẹ ojú wọn fún ọ dípò pé wọ́n tẹ̀ ní fún ọ. ẹ̀yin náà ti sọ pé olódodo ńkọ olóòótọ́ kì í ní ẹni. tòkín ànìkan bàbàrà kí nìkan ìyá mi kékeré kan ó sì rí ọ díjú magbárí ẹlòmíì díjú magbárí tí ó fojú gbàgìrì sẹ̀rọ̀ pé ń tójú wá lójú yìí torí délé anabi wa sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni gbìyàn ọ̀hún lọ́tà washtadda al-adha alayhi wa ala al-muslimin ìnínilára ọwọ́ alékèlè èyí tí wọ́n fi kan anabi tí wọ́n sì tún fi kan àwọn mùsùlùmí ìnínilára burúkú torí pé waddu law takfuruna kama kafaru fatakununa sawaa. ó wù wọn pé kẹ́yìn náà di kèfèrí báwọn àti jẹ́ kèfèrí kẹ́lẹ́ bá àjọ dọ́gba. ìdínú bẹ́ẹ̀ náà ni gbogbo kèfèrí lónìí kò sí kèfèrí kan tó fẹ́ràn mùsùlùmí wàláhì kò tí èsè mùsùlùmí kan ilé challenge ni tí bá ní ẹnìkan tí èsè mùsùlùmí tó fẹ́ràn rẹ̀ kò bá rí ẹni tó máa tí ọtí ń kí ọtí ń ṣe kínní ọmọ káwọn kó ìsìláàmù ọ̀já mọ̀ kankan lọ́dọ̀ rẹ̀ àmọ́ ẹ̀dẹ̀ mọ́ tó bá sọ́ọ̀dì rẹ tó bá rí bọ́ ka ìsìláàmù fún dáadáa ó sì mójútó wàláhì kò ní fẹ́ rí ọ. yóò ti sunu dúdúdú ní tó bá rí ọ. torí di eléyìí eléyìí ó fi hàn ọ́ wípé ẹ̀sìn islam ìsẹ́ni tí ó dì mú tọ́ta islam ọ̀fẹ́ràn rẹ̀ kò sí. ọ̀tá islam yẹn lè jẹ́ kéfèé ọ̀tá ìsìláàmù yẹn ti lè jọ da suna. ẹ̀rí pé ẹni tó ń ṣe bídà wàláhì kò ní fẹ́ràn súnà. wọ́n lè máa ń máa súnà ju pé alihamudulilayi ẹ̀wù rẹ̀ kì í wọlé alihamudulilayi agbo àwọn kẹta ń ṣe bídà kan bóyá fámìlì rẹ̀ kan ní ṣe nǹkan kan náà á pè ọ́ tí bá tó kọ́ rí àgbọ̀n Ọ lè kọkọ máa sọ lóko ọrọ náà bí ẹ bàbá tù làwọn kan gbogbo o gbogbo wá wí tàbí pé gbogbo láti ti wa lónìí ayé ìbò kò ní dáa fún ti máa kókó gbé tó ní lórí ìgbà náà wọ́n kù. fún. hàn gẹ́gẹ́ bó ti jẹ́ pé ẹni tí ò sí lójú ọ̀nà kò ní fẹ́rẹ̀ tó wà lójú ọ̀nà láéláé. tó gbogbo bó bá ti wá rẹ́yìn mọ̀ pé kò dénú kò dénú torí ẹ gbogbo ọ̀nà bí ìjákulẹ̀ ó ti ṣe bọ̀ ní ọmọ wa torí délé yìí má gba ìtànjẹ láàyè nínú ẹ̀sìn rẹ má gba ìtànjẹ láàyè nínú gbèsè ayé rẹ tó bá mọ lódodo máa ṣe mọ́pàtì ọ̀mọ́jọ́ ti kún bọ̀. torí pé àwọn kan náà ti ṣe wọ́n ti tà èèyàn jẹ wọ́n ti wọ́n ti compromise wọ́n ti ṣe gbogbo ẹ̀ ikú ká wọn mórí ẹ̀. wọn wá jẹ́ kí wọ́n di ẹ̀sìn òdodo mú wọ́n sì máa ń dín sòdodo ikú mú wọn lọ lẹ́ni tó ṣe wípé kò fẹsẹ̀ Islam fi sẹ́ ọlọ́mọ ti tù abẹ́ torí di eléyìí. bẹ́ẹ̀ wọ́n ní anabi sallallahu alaihi wasallam lára ọ̀rọ̀ gáwa là ń sọ yẹn o anabi sallallahu alaihi oh find it easy kátó wá bá wọn lẹ́yìn. حتى أذن الله لهم بالهجرتين ìnira yìí títí tó fi wá di kọ́nà ọba yọ̀ǹda fún ọkùnrin sí hijira méjèèjì hijira alákọ̀ọ́kọ́ lọ Habasha Habasha yẹn ni wọ́n pè ní. Ethiopia ma Eritrea lónìí. ìdí tí Ànábì sallallahu alaihi wasallam fi nípa ṣe hijira lọ sí Habesha wọ́n ní wọ́n ní ọba kan tó ti pé kì í gbà fún ṣàbò sí sí ẹni tó bá ba lálejò wọn ò lè rẹ́ni tó ba lálejò ṣàbò sísè tó ti pé ṣe mùsùlùmí gbà yẹn fa ó túmọ̀ sí pé ó ń bẹ́ẹ̀ àwọn ẹni tí kì ṣe mùsùlùmí náà. àwọn ẹni tó ṣe wípé wọn ò gbàgbó sí láyè. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم كثيرين ورهبانا ẹ̀rí àwọn ẹni tó burú jù ní ìtìsẹ̀sí ni ní ìmúnilọ́jà fáwọn mùsùlùmí àwọn Yahudi ni àtàwọn ọ̀sẹ̀ bọ̀ àwọn àlọ́tà tó gbópa jù fáwọn mùsùlùmí. àwọn tó wá súnmọ́ jù ní rẹ́pọ̀ sí àwọn olùgbàgbọ́ òdodo àwọn náà làwọn dání àwọn làwọn Nasara àwọn Nasara ìyẹn tábà wò sí Yahudi tábà wò sí Yahudi àwọn tá a bá wò nàsọ́ra lásán sọ́ọ̀rẹ́ lò náà ọ̀tá ọ̀tá burúkú ọ̀tá burúkú làwọn náà ìbí àwọn là ń bá gbé ọ̀tá burúkú ni wọ́n wà láàyè. ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم táwọn náà láàrin ara wọn fẹ́ràn ara wọn ni yahudi ò ní yọ́nú sí àbíkó di yahudi nasọ́rọ̀ ò ní yọ́nú sí àbíkó di nasọ́rọ̀ àkété pé nasọ́rọ̀ yọ́nú sí ọ̀dọ̀ bá di yahudi o. kìí ṣe pé yahudi ọyọnu sí ọ̀tọ̀ bá di nasọra o kálukú ẹ̀sìn tiẹ̀ kò di ni yahudu lẹsẹsẹ nasọra àlẹṣẹ ọkọlẹsì nasọra lẹsẹsẹ yahudu àlẹṣẹ wọhún yatluna alkitab tẹsíkan kékeré ọlọ yahudi ní nasọra jáma kankan nasọra ní yahudi ọ kankan torí báyìí àwọn ọmọ yẹn wọn ni kò lọ anabi sì ń bẹ Mẹ́kà ẹ̀yìn rẹ̀ Ọlọ́run bá tún yọ̀ǹda fún ṣe hijira lọ sí Mẹdínà. tọ́ eléyìí tó fi hàn wáyé pé alhijira mashru'atun wa baqiyatun ila qiyam as-sa'a. yóò sì máa ń sẹ́kù jíjọ́ gbẹ̀dẹ̀ torí àdìsí anabi sallallahu alaihi wasallam tó ní la tanqati'u al-hijratu hatta tanqati'a at-tawbatu wa la tanqati'a at-tawbatu hatta tatlu'a ash-shamsu min maghribiha ilẹ̀kùn gbígbà ronúpìwàdà kò ní tì ilẹ̀kùn ìṣípòpadà láti lu kèfèrí lọ sílùú Islam ìṣípòpadà láti bí tá àti rọ́lọ̀ sí lọ síbi tá àti lè rọ́lọ̀ ọba sí ilẹ̀kùn rẹ̀ ò ní padé títí tí ilẹ̀kùn ìgbàronúpìwàdà ó fi padé bẹ́ẹ̀ ni ilẹ̀kùn ìgbàronúpìwàdà ò ní jẹ́ ń tá a padé títí tó rìn ó fi yọ láti bùwọ́ rẹ̀ jọ́gbìndé àlùkìyàmù ìyẹn ni pé hijira yóò sẹ́kù di jọ́gbìndé àlùkìyàmù. ṣùgbọ́n ìtàn Ànábì wa sallallahu alaihi wasallam tó ń sọ fún ni la hijrata ba'da al-fath kò sí hijira mọ́ lẹ́yìn ìgbà tá a ti gba kúrò lọ́wọ́ àwọn kèfèrí ìtumọ̀ rẹ̀ ni pé la hijrata من مكة إلى المدينة بعد الفتح ولا من بلد الإسلام إلى المدينة بعد فتح مكة يعني في الأولى توا أتبات المسلمين ما قبل كوني تقول إدراك كان ورلا سنبه إدراك كوني تفسي أما ورلا سنبه نقول ما أكفريني lọ síbòmí tó ti lè sin lọ eléyìí ọmọ ẹsẹkù di ọjọ́ gbẹngàn ìyá. tó lẹ́yìn náà fi asma'ihi. sallallahu alaihi wa sallam àwọn orúkọ anabi wa muhammed sallallahu alaihi wa sallam kàmẹlẹ yìí pàtàkì púpọ̀ nítorí wa gbogbo bí a bá yọ sí wọn anabi a kì í wa ojú ọ̀nà rẹ̀ gbogbo muhammed wa alihi wa sallam ṣùgbọ́n ṣeéṣe kọjá pé àwọn ọkọ̀ mi tún bẹ tánàbí wa yìí ní tọpọlọpọ ọmọ nípa rẹ̀ eléyìí tí máa mú kọjá pé ó kọ oríṣiríṣi ọ̀nà wọn gbà pè láàrin wa ó kọ tí ọba ti lè gba abudu táwọn ń bá wọn tọ́ba ti pé kọ̀ abudu wọ́n tẹ muhammadu mani abẹ́rẹ́ nǹkan mẹ́rin wọ́n ní muhammadu bashir muhammadu kabir muhammadu kituni jamiu muhammadu jamiu muhammadu kituni muhammadu nasiru tó ẹsẹ̀ àti muhammadu muhammadu báwọn tọ́sí anabi wa sallallahu alaihi wasallam náà ní jẹ́ muhammadu jamiu. muhammadu naziru muhammadu manzuru tánàbí náà ní jẹ gbogbo so ká ká ọkọ máa pé yẹ muhammadu tí wọn fi kún ọkọ yìí bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ sọ eléyìí ní gbogbo àwọn tó ń pè lórúkọ àti àwọn àròyìn ni àwọn tó ń pè lórúkọ fáànàbí sọ̀rọ̀ bá àìsàn ìròyìn ni wọ́n wọn kì í ṣe orúkọ. orúkọ yé gẹ́bí wọn náà ní ìsìn gàtá bí ọ wọ́n ní kí lórúkọ rẹ tí bàbá rẹ fẹ́ sọ wọ́n ní àwọn sọ ní Ahmed tòmátò á Ahmed ọlọ́rìnwájú Abíọ́dún Adébísí Owólabí Abíọ́dún. gbogbo ẹ̀ ẹ wá dúró Ahmed ẹ Adéòjì ó nìkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wá dúró kọ yẹn ṣé ìròyìn ni wọ́n ń fún wọ́n fi ń ṣàdúrà fún ni àbóǹgán ni ìròyìn ni. torí kìí ṣe gbogbo ọmọ tó ń pè ní bọ́lá ńlé lọ́lá wà lé wọ́n gbà náà wọ́n fi ràn kàn ní owó labí ètè dandan ẹ lè jẹ́ pé ńgbọ́ bá dàgbà tán kò sówó wọ́n á gbé ìsòwò yẹ́sà yẹ́sà pé ẹgbẹ́ ńlọ́bì ní sówó tẹ́tí wọ́n ń mú sára sẹ́wọ̀n pé eléyìí nígbà tá ń ṣàdúrà fún yẹn ni bákan náà ọ̀la ti kú pọ̀ mẹ́sẹ̀njà ló ti ṣe kú ọ̀làwò lọ́wọ́ ti kú pọ̀ sẹ́wọ̀n pé wọ́n ń ran kàn ní wọ́n ń ran kàn torí kó ọlọ́run ló ní kó gbòòrò kó wá di pé á ọ̀la ti lóòótọ́ mẹsẹ fi jẹ ẹ managing director bi wọn fi jẹ director general bi wọn fi jẹ kìnìkan bi ó di púpọ̀ àbí ó di púpọ̀ ó di púpọ̀ ẹlòmíì ọlá di púpọ̀ wọn ti pè ìyá di púpọ̀ ni wọn jẹ láyé jẹ tó gbogbo olú àwọn nǹkan wọ̀nyẹn tó ṣùgbọ́n tí ànábi ọ̀sán bá ti na ìròyìn ni ìròyìn ni wọn kì í sorúkọ bal asma'un mushtaqatun min sifatin qa'imatin bihi àwọn orúkọ tí a pè lórúkọ ànábì tá a pè ń ròyìn yẹn àwọn orúkọ kẹni tí wọ́n yọ látara àwọn àròyìn tí ń bẹ lára ànábì sallallahu alaihi wasallam kìí ṣe pé tí ò sí lára rẹ̀ sẹwọn pé táwọn sọ ọmọ kò sí lára rẹ̀ àárán kan ní kọlọńjọ orí bẹ́ẹ̀ sòṣùgbọ́n tí ànábì sallallahu alaihi ó ti wà lára rẹ̀ nítorí wà lára rẹ̀ ni wọ́n ti yóò kọ tó jẹ́ bọ́lá olùmọ̀tàwọ̀l kẹmẹ́ẹ̀l àwọn orúkọ yẹn

صح ولا لا؟ تقول محمد تجميع كان محمد أو يقول صلى الله عليه وسلم محمد توا ما في ممكن ما في صح؟ sọ́kè tí wàá sọ pé muhammed ń tọ́kọ̀lọ́ kálukọ́ lọ síbẹ̀ ní kékeré bọ́yọ̀ dárúkọ anábì wa muhammed sallallahu alaihi wa sallam gbogbo mùsùlùmí tí wọ́n sọ muhammed tí ò ta ti wéré pé à sọ́lọ́ ìmánì ò ti sí lọ́kàn rẹ̀ gbogbo ẹ̀ tí ti dárúkọ muhammed ẹni pé ahọ́n rẹ̀ ó fẹ́ ti sallallahu alaihi wasallam pé ànábì lélẹ́ ìfẹ́ sọ ti jẹ́ pé àwọn kan tí àwọn pé gbogbo ẹni tí wọ́n mú kọ́ ya Muhammad ya Muhammad ya Muhammad ah, ọ̀lẹ́kọ̀ọ́ bá bá ó bá hẹn àwọn wò gbogbo ẹni tí a bá ti mú kọ́ rẹ̀ bìtì ọ̀gá sọ pé sọ ni ya Muhammad ya Muhammad báwo ó kọ yẹn ẹ̀fọn lẹ́nu ọlọ́wọ́n bá gán fún anabi sọlá sẹlẹm lédè bíi pé ẹ mú bí tọ́lọ̀ ti pe anabi wa náà kúrò ya Muhammad kò sí ó pè ní ya ayyuhan kọsọ pé ya muhammadu idha tallaqtumu nisaa gbogbo bí tọ́lọ̀ ti dárúkọ rẹ̀ pẹ̀lú kọ́ rẹ̀ ọlọ́run dárúkọ rẹ̀ pẹ̀lú kọ́ rẹ̀ ní fi ma'radil ikhbar níbi títí fún aróyìn wa amanu bima nuzzila ala muhammadin khabar muhammadun rasulullah khabar ma kana muhammadun aba ahadin min rijalik. ولكن رسول الله khataman النبي خبر. tó gbogbo bí sọlọ ti dárúkọ rẹ̀ pẹ̀lú orúkọ rẹ̀ Ọlọ́run ọba ń ròyìn fún wa ní kí n ti kọ lakọ ọmọ lórí pé wa muhammadu subhanallah torí délé bó wa là ó ti wá sọ orúkọ rẹ̀ di nkéré ọ̀tọ̀ eléyìí jẹ́ ashharu ha èyí tó gbajúmọ̀ jù nínú gbogbo àwọn orúkọ tá a nàbì sallallahu alaihi wasallam jẹ́ náà ni muhammad. وبه سمي في التوراة صريحا eléyìí lọ́nà fi pè nínú tawrata fanabi kan bọ̀ orúkọ rẹ̀ ń jẹ́ Muhammad nínú májẹ̀mú láéláé bí wọ́n bá ti pa tiwọn rẹ àwọn wọn mọ̀ àbí òye wa ìwọ alukurani fi yé wa kọ́nà ń dákọ̀ rẹ̀ bẹ́ẹ̀ nínú alukura nínú tawrata sọ́nà lágbàgbọ́ ni àbáwọn tí wọ́n yí tíra padà tọ́ eléyìí lọ́nà fi pè nínú tawrata. Ibn al-Qayyim wá sọ yìí pé kama bayyanahu bil-burhan al-wadih fi kitab jalaa'i al-afham fi fadli as-salati was-salami ala khayri al-anam kẹ́bà ti ti ṣe àlàyé rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó hàn gbangba nínú tírà wa tàpé ní jala'ul afham fi fadli as-salati was-salam ala khayri al-anam. níbi tí wọ́n ti ṣe àlàyé yéké nípa ọlá tí ń bẹ fún kásá sàlátù kátó sálámà sànàbì sallallahu alaihi wasallam ètò Ibn Qayyim kọ ó lọ sàlàyé àwọn ẹ̀rí ńláńlá lọ́tọ̀ kàti kọ́nà dàpọ̀ ànàbì sallallahu alaihi wasallam pẹ̀lú Muhammad ọ̀dàdú gédégbé ni nípa tó kónú kò sírú ẹ̀ Ibn Qayyim náà lọ́kọ́ o polówó ọjà o mo rò tó ọjà ní ọ̀tọ̀ nítorí pé Ibn Qayyim ni gbogbo àwọn tíra kó kọ yé ma gbogbo tíra ló owó lọ pàtàkì sòtíra yìí náà ọ wà. mọ̀tòbóorán wọ́n mú tẹ̀dá wà. wọ́n ti tẹ̀ látọjọ́ tó ti pẹ́ ó ti wà lọ́wọ́ àwọn èèyàn. kí wọ́n sàlàyé àwọn ọlá tí ń bẹ fún ká tẹ̀sán láti fún àlùbí sọ̀rọ̀ àṣọlá àti gbogbo orí ti àṣàlá tó wá látọ̀dọ̀ ànábì Muhammad sọ̀rọ̀ àṣọlá tó tàbí tó. àti gbogbo àwọn ẹ̀dá gbégbà àtọ́lá ti ń bẹ fún ká tẹ̀sán fún àti gbogbo àdéhùn tó wá nípa tó lè tara títẹ̀sán láti fún ànábì rèé gbogbo ẹ wà nínú tíra yìí. lam yusbaqu ila mithlihi ó ní wọn àti kọrú tíra yìí rí wọn àti kọ sáájú ká tó kọ wọn kọrú rẹ̀ rí fi kathrati fawaidihi nípa arú àwọn àǹfààní ńlá àǹfààní púpọ̀ tó wà nínú rẹ̀ wa ghazaratiha àti báwọn àǹfààní yìí ti ṣe pọ̀ bọ́ àyà. بينا فيه الأحاديث الواردة في الصلاة والسلام عليه nínú tíra yẹn àtàlàyé àwọn àdéhìí tó wá nípa kátàtàlátù kátálámà tánàbí sallallahu alaihi wa sallam. wa sahihiha min hasaniha àtàlàyé òní sahih òní hasan nínú àwọn àdéhìí yẹn. wa ma'luliha àtàwọn ètò lálébù lára wa bayyana ma fi ma'luliha min al-'ilal irú àwọn àlébù tó wà lára àwọn ètò lálébù àtúntàlàyé wọn. bayanan shafiyan zo lálàyé tó pé. ثم أسرار هذا الدعاء أتسأل يا سيدي جنبين ti تسعة ثلاثة àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Taban Ibn al-Qayyim gbogbo ìtàn sọ yi bí tíra ẹ̀sìn rí náà nù tíra ẹ̀sìn wà wọ́n ti tà kíkọ oríṣiríṣi fún un. ولكن láìkí síwájú rẹ̀ alqadi Iyad àwọn àti kọ́síra síra tí wọ́n tún tóbi ju tí nínú nǹkan yẹn gbà lọ. àǹfààní sì kúnnú tiwọn náà. so kátó wá sọ pé tẹnìkan lọ dàbí tẹnìkan lọ ó ń bùkátà káde comparative studies láàrin méjèèjì ká kàn àwọn síra wọn tíra alqadi Iyad ni wọ́n pè ní aṣífà aṣífà nípa tó jẹ mọ́ sísá sàlátù fanabi sallallahu alaihi wasallam tó ọ̀fẹ́ tó ti Ibn Qayyim mẹ́rin bó ti ṣe tóbi tó sọláàkín Imam Ibn Qayyim wọ́n sọ fún ọ̀pọ̀rù rẹ̀ rí lè ń táwọn rí wala shak tíra alqadi Iyad àwọn àdéhìí kún bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn àdéhìí tó wà fàáyì pọ̀ bẹ́ẹ̀ kọ́bí ìyáàdó ṣàlàyé yàtọ̀ sí Ibn Qayyim wọn àwọn ṣàlàyé bá ti fi sahih eléyìí fàáyì pẹ̀lẹ́ kìíní kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wa minha Ahmad nínú àwọn orúkọ Ànábì sallallahu alaihi wasallam ni Ahmad wa huwa al-ismu alladhi sammahu bihi al-Masih tó fi pè kéésùn lọ sọ bẹ́ẹ̀ o tí ń sọ̀rọ̀ برسول يأتي من بعد اسمه أحمد سوف نرو وانا بكم بولن يوم ورقارني أحمد لسر ذكرناه في ذلك الكتاب إن تبعتوا بكني أحمد أسيري كاني أصواني نسير تاوين جلاء الأفهام في فضل الصلاة والسلام على خير الأنام ẹ kí ìsọ̀rọ̀ Ibn Qayyim o èsì tó àlọ́ sí bíbélì tọ́mọ̀ wá bí sẹ́ńtì pé ní amadu ó ní orúkọ tí fi pè é nù wọn ò sọ wípé orúkọ tí ọlọ́run fi pè é nù nínú Injil fi pè bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ tí ń bá àwọn èèyàn sọ ètò ọlọ́run fún wa ń ròyìn rẹ̀ ọlọ́run ò sì sọ a pé sọ yìí ń dípò ká mọ̀ wá wá eléyìí nínú Injil ṣùgbọ́n ìròyìn bá nàbí sallallahu ń bọ̀ ó ọsọ àmọ́ wọn ò sọ fún wa pé bẹ́ẹ̀ ni wọ́n pè nínú yàtọ̀ sí Muhammad nínú al nínú àwọn orúkọ ni al gbogbo ìtumọ̀ Muhammad àti ahmed àti àti gbogbo وفين ابن القيم الصلاه ومنها الماحي من رفع نبني الماحي من رفع رتني الحاشر الحاشر من رفع رتني العاقب